sára rẹ̀ ẹ bá mi dìde bá mi ké hallelujah twenty one. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. ẹ ṣeun mo mọ re olúwa èmi mọ re mo mọ re olúwa èmi mọ re ọwọ́ mi lókè mo rẹ mo rẹ olúwa èmi mo rẹ ọwọ́ mi lọ́tọ̀ mo rẹ ọ̀gá mo rẹ. ọ̀nà ọpẹ́ mi pọ̀ bàbá àgbà. Òkú ṣe máa yẹ mi lọ́jọ́ mi lójú ọmọ tó ń ṣe ilé ní òtò gbèsè òwò jọ̀wọ́ wá gbọ́ pẹ́ mi. ibà ṣe pọ́ọ̀lù. Jésù gbòògùn dìde ọgbà o ọgbà ìwọ ìwà ọmọ ọmọ òwe àṣẹká. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi nínú ìjọ ìrì mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi nínú ìjọ ìrì mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin mọ̀mọ́ mi nínú barricade tí n bá sọ pé kí n máa dúpẹ́ láti sìn títí ọjọ́ mẹ́ta bá máa dùn lọ nítorí pé mo gbé ayọ̀ bá mi débi ní òkú ṣùgbọ́n nínú ọlá ọlọ́run ọlọ́run sọ di alààyè fún mi ohun tí ayé sọ pé kò ṣeé ṣe ó di ṣíṣe fún mi ibi tí ayé fi ojú sí ọ̀nà ò gbabẹ̀ lọ ọlọ́run ò pa mí lẹ́kún ó pa mí lẹ́rìn ọlọ́run ò dojú tì mí ọlọ́run dúró tì mí ni ní ọjọ́ tó máa bímọ mi ìmọ̀ epo máa bímọ rárá mo múra mò ń lọ sí pati kọ́lá <laughs> evangelist o lọ́ba ni ṣé mo fẹ́ fòun sílẹ̀ sínú ilé ni òun ò ní lọ mo bá ní ọ̀dà kó sí ṣòkòtò kó tẹ̀lé mi lọ́ba ni ẹ òun ò wọ ṣòkòtò òun máa ṣàtẹ̀lé mi mo ṣàdúró ó tẹ̀lé mi ó bá múra bí alájà adé pàtì yẹn èmi fi sílẹ̀ sẹ́gbẹ́ kan màmá ẹ̀ àǹtí àǹjọrìn ó wá bá mi ó ní túnráyọ̀ ọ̀dẹ̀ jẹun ó ní kò kàn mí òun bí ní kò tó òun wo ni. <laughs> ńgbà a fi mọ adélé ṣá lórí mọ́mì inú dẹ̀ ń dùn òun fẹ́ yàgbẹ́ mo ní wá ń bí má lọ wọ́n ṣàdúró ń tòsí nígbà tí mo wá rí bó ṣe ń mo ní ó ní kò ní ìdìkì ya ẹ́sà bá pè ya mo ní ya ẹ́sà bí túnra yọ̀ ṣe ń ṣe kò yé mi o nání ká máa bọ̀ ń ṣọ́ọ̀ṣì ó bá gbà fóònù ó ní ya ẹ́sà ẹ̀ má dààmú ti tí mo tún ṣe fẹ́ rò kọ́ èjìká nìyẹn bí ọlọ́run ti ń bẹ láàyè tí ẹ̀mí ẹ̀ ń tó jẹ́ pé ọlọ́run alàyè lè ń sìn tí èmi ò sin ọlọ́run tó jẹ́ pé ní ìgbà gbogbo tí n bá ti wọnú ìjọ ẹ̀mí inú mi máa ń dùn tí ọkọ̀ balẹ̀ nígbà tí a fi débẹ̀ wọ́n ṣe wò wọ́n ṣe máa mo ní kán jẹ́ kí n jókòó mo ní ṣe fẹ́ kí n wà láàyè wọ́n ní olójú mi ló máa ṣe ó tún yá wọ́n ní kí n bọ́ta mo ní mi bọ́ta mo ní láéláé mo lójú mi ní kìíní ló máa ṣe to God be the glory ìyá Esther wa bàbá náà ìyá Esther wa ọlọ́run gba iṣẹ́ yẹn ṣe ó bímọ mi ò expect alákọ̀ọ́bí láì pariwo láì kankan ọlọ́run dẹ̀ ṣe ó dẹ̀ bí ọmọ yẹn láyọ̀ àti àlàáfíà. lẹ́ni láàrin ọdún kan ọlọ́run fún mi ní ọmọ méjì <laughs> àkọ́kọ́ ọmọ ọkùnrin ọmọ obìnrin tí mo lọ́lé lọ sọ lórúkọ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni tiẹ̀ ọmọ ọkùnrin báwo ni inú mi ò ṣe ní ìṣègùn tó èmi lẹni tó jẹ́ pé mo ní méjì mo wá di ọlọ́mọ mẹ́rin èmi lẹni tí ayé ń fi ẹnu ẹ̀ gángan tí ọlọ́run wá pa omi jẹ́rẹ́ ní ojú báwo la nínú mi ò ṣe ní dùn bàbá wa tí ò sí ló jẹ́ kó dùn mí díẹ̀ torí mo fẹ̀yìn tì wọ́n igi tí èèyàn fẹ̀yìn tì ni ẹni tó bá ń sin ọlọ́run pẹ̀lú ọkàn kan tí ò mú nǹkan míì mọ́ tí ò sin òrìṣà tí ò lọ sílé babaláwo definitely ọlọ́run máa ń gbọ́ àdúrà ẹ̀ òjò pa mí wọnú lẹ́ńbí bàbá Bátúndé Elijah Ayọ̀délé Jagaban ó da aṣọ àṣírí bò jaga ó tún wá ban ó da aṣọ àṣírí bò gbogbo ìgbà tí òjò wá sí pa wọnú ìjọ yìí lọ́lọ́run ṣe ìyanu nínú ayé mi mo dúpẹ́ pé mo wà láyé mo wà láàyè bí ọ̀tá tiẹ̀ ń sọ pé máa ń sọ fíṣàn oríṣiríṣi pé tí àwọn ọmọ mi bá bímọ ní mi ò gbúdọ̀ gbé wọn wípé àwọn làwọn máa ṣaláìsí lọ́run táwọn bá gbé ọmọ bí ọmọ ṣe yọ̀ǹdì ọmọ mi èmi ni mo kọ́kọ́ gbé hallelujah hallelujah gbogbo èmi tí wọ́n sọ pé kí n má fọwọ́ kan ọmọ ọmọ mi tó bá bímọ ipe mi ò ní pé five days èmi náà ni mo ti wà lẹ́nìí o ṣùgbọ́n ṣá pẹ̀lú pé mi ní pé five days bí ọlọ́run ti ń bẹ láàyè tí ẹ̀mí ẹ̀ ń bẹ máa wọ ninety five ìdí ìdí ìjẹ́rìí. olùwàkó pọpọ ẹyin olùwàkó gba ẹyin yín ayẹyẹ Ọlọ́run èyíjà yóò dúró tì yín ohun tó tà á rò pé kò lè ṣe ó ti ṣe é ṣe láti wákàtí ọ̀rọ̀ yìí lọ Olúwa yóò máa di ẹyin ládé ògo ọmọ náà ò ní kú á di á di ẹni ẹ̀yẹ gbogbo olúwa hàn nù ayé rẹ̀ ẹ ò rí jẹ ẹ ò rí mu ẹ ò rí náà ò rí lò bẹ́ẹ̀ ló sì máa rí ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa hallelujah mẹ́ta.